tí ó súnmọ́ bàbá ó wá à instead of kó sì sọ yorùbá kọ́ ra parí ẹ̀ síbẹ̀ ó ní iná bàbá jẹ́jẹ́ sáyẹ̀mú tù gádà ah iná bàbá jẹ́jẹ́ sáyẹ̀mú tù gádà bó ìwọ lọ fẹ́ pa á ni àbọ̀ ọ̀ma tí wọ́n lọ sáá fún ní ìtorí ibẹ̀ ẹ má lù ẹ má lù ẹjẹ ẹjẹ wá kéwú ọgbà ọ ní padà sí torí sáà tó lò sáyẹ̀mú tù gádà wọn náà má tú fúnra rẹ̀ ń tọ́ bá jẹ́ ṣé ń yé ní tìtorí pé ńgbà tí ń bẹ níbi tí mo wà lánàá kí n tó wà níyà yìí bí mo ti máa ń bi wọ́n náà ní wíláyà tí mo wá fi kọ́ wọn tí wọ́n fi jiná kóró bẹ́ẹ̀ náà ní fi ń bẹ̀yìn náà léèrè pé ṣé ń yé mo ti mọ̀ pé ń yé yín. nígbà tí Mandela kú Saheed Osupa sọ pé <clears throat> Mandela Mandela tó lọ talẹ lè fi wé ṣolóṣèlú ni àbí kílẹ̀ ìró àbáwọn tó ń jàfẹ́tọ̀ ọmọnìyàn ni èmi wá sọ pé ṣé òun wá dáwọn tó lọ talẹ̀ lè fi wé ṣó ní lásán ni àbí kílẹ̀ ìró àbí ànábì àdámọ̀ tàkọ́kọ́ yẹn ni. ní tìtorí pé ńgbà tí ń bẹ níbi tí mo wà lánàá kí n tó wà níyà yìí bí mo ti máa ń bi wọ́n náà ní wíláyà tí mo wá fi kọ́ wọn tí wọ́n fi jiná kóró bẹ́ẹ̀ náà ní fi ń bẹ̀ yín náà léèrè pé ṣé ń yé mo ti mọ̀ pé ń yé yín torí àwọn oníbàdájà àwọn onílásìmò ìfáyídà yín tó tìmọ̀ náà ní tó ń béèrè wọ́n mọ̀ pé ń yé yín yóò sì máa yé yín náà ní gbogbo ohun tí ń jẹ́ ọmọ kéwù mi ah gbogbo wọn náà ni wọ́n máa ni wọ́n sì ń sọ pé tààlámùtú mínírù sàkọ́fàtà education tààlámùtú mínírù sàkọ́fàtà education Mama túmọ̀ rọ́bì kana ilimi kal Mama túmọ̀ rọ́bì kana filẹ̀ ilimi kalamity hmm. wọ́n márìkà sùwúù kana center for education jihadu mọ̀rọ̀bì indale anami appreciation. لأنه تاج العلم في كل يوروبا وفتكه في القراءة intonation بلاد أجيجي كان مشهورا بمسكوريت بلاد أجيجي كان مشهورا بلغو ṣùgbọ́n wà sáàkà mọ́rọ́ bí. àwọn màmá wa náà ni wọ́n kò bí wọ́n fẹ́ kọ̀ nǹkan wọ̀ màmá wa. Nah, nah. Alhamdulillah, alhamdulillah. ọ̀nà jàre ń pẹ́ mọ́ ẹ̀rọ wọn ẹ̀rọ wọn. bẹ́ẹ̀ ni wọ́n ti rí i kódà àjọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wa báyìí ni à ń bọ̀ allah akbar naam allah akbar. Allahu Akbar. A máa wá sọ̀rọ̀ ní láìpẹ́ yìí sí ma. Allahu Akbar. Ṣàlọ́dà. Yes ma. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣàlọ́. Náà ẹ máa sọ̀rọ̀. Náà ẹ máa. Biladu Agége kánà máa ṣe wúrà ní eléégún eh, ṣùgbọ́n wàzákà mọ̀rọ̀ bíi fi sha'anihim interruption wàláwọlá kàbùdíláì má tọ́ bá wọn sí kàní bí Lagos sọ̀rọ̀ tí ní ṣe bí yàǹdì custody atúmùkan náà wá pé làkọ́dí dáàmà hadha shaykhu fina bí mírèkù mínà lè rí hatta stawa àhálà ọ̀rẹ́kù wàlásùwàrà fílí kọ́ńtì náà ti ṣe bí wà ìdíráàkù fìlì júhùdì léṣà bí báyìísíkù fàáyínà nù la kọ́ mẹ́fìlù ádámà sọ́mbọ̀dì lè áwòsàn fi mọ̀mùdúdà tó ń fáwọ́kọ mísíkì ṣé ádámà pọ̀ bẹ́ẹ̀ ah. ẹnìkan ò lè mọ bí wọ́n báwo ni aláàjì ádámà ti rí tán àfọ́bá tó ní ṣẹ́ka ádámà ní ọmọ àbó ti rí gbogbo ìgbà tí n bá ṣe rú yá láyé tí n bá lálàrí ṣẹ́ka ádámà èmi àtúngbàtọ̀ bá ṣì lọ wọn tí wọ́n tó tún kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ lágbàáyé ni ẹyọ àfáà tó rí bẹ́ẹ̀ wá àwọn Umarul Futi àwọn Sheikh Ahmad Tijani Sheikh Abdul Qadir ni wọ́n tún rí bẹ́ẹ̀ tí wọ́n ti rí bẹ́ẹ̀ sáwájú tí ẹni tí ń jáde fa àwọn lórílẹ̀ Sheikh Ádámù náà tún rí bẹ́ẹ̀ ẹnìkan wá ń jẹ́ ọkàn wọn lọ fẹ́ wá túbọ̀ fún bàbá Mawlana Sheikh Ádámù ó wá láti Ìlọrin wọ́n ní kó wá sọ fún wọn pé òkú kakú wọ́n wá dúró lẹ́nu ọ̀nà wọ́n wá ní mo fẹ́ sọ̀rọ̀ kan sí yín létí bàbá ní àà ọ̀rọ̀ wá kí n sọ sí ọ létí ọ̀rọ̀ ìbànújẹ́ ní jẹ́ bẹ̀rẹ̀ máa sọ ń tọ́ fẹ́ sọ lẹ́nu ọ̀nà ń bẹ̀rẹ̀ náà ó wá dọ́gbọ́n súnmọ́ bàbá nígbà tí ó súnmọ́ bàbá ó wá ní instead of kó sì sọ yorùbá kọ́ ra parí ẹ̀ síbẹ̀ ó ní iná bàbá jẹ́jẹ́ sáyẹ̀ mútu gádà ah iná baba jẹ́jẹ́ sáyẹ̀ mútu gádà bó ìwọ lọ fẹ́ pa ni àbọ̀ ọmọ tí wọ́n lọ sáfù ní ìtorí bẹ́ẹ̀ ẹ má lù ẹ má lù ẹjẹ ẹjẹ wá kéwù ọgbà ọ ní padà sí torí sáàtọ̀ lò sáyẹ̀mú tù gádà wọn náà máa tú fúnra rẹ̀ ń tọ́ba jẹ́. àmín. ọlá alibarika nàbọ Muhammad ọlá jẹ kan soso Ọlọ́run ọlá yìí ní kú Ọlọ́run. àádámù náà ìlímùn amìlì ìlímù àádámù fàhádà jìdálùn dá ìmọ̀ yàtọ̀ jàdádùn talamaza kullun lili ilori bi wujihatin talamaza na bi sheikhi fi itajaddadu ọjọ́ ti lọ ní ẹ̀yìn àbá àti mọ nǹkan tí mo wí pọ̀rọ̀ sheikh adam ọlọ́run baba baba sheikh sọ̀bán ń tọ́lọ̀ ń bun kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ kọjọ́ra wọn. baba sheikh sọ̀bán mawahib ń ta bun kálukú ọ̀jọ́ra wọn. àtọ́ bá wọ náà Jesu ya ò ní kò kan ẹ̀yin tẹ́ Jésù ya ò. Má ti jẹ́ kí wọ́n dá wákà bú fún wa báyìí lórí bàbá Amadu lórí Markaz. Ọlá àlùbáríkà nàbẹ̀ wa Muhammad. Àmín. Ọlá jẹ́ bá a fún wa lálàáfíà ara nínú omi ara nínú ẹ̀jẹ̀ ara nínú egungun ara nínú ẹ̀dọ̀ ara nínú mùdùmùdù ara bá a fún wa lálàáfíà. Ọlá àlùbáríkà nàbẹ̀ wa Muhammad. Ilé iṣẹ́ ka Adam mẹ́jọ bàjẹ́. Àmín. Ilé iṣẹ́ ka mẹ́jọ ẹ̀ tó bá ní kí ilé iṣẹ́ ka Adam bàjẹ́ àsàfà mi àlìgàmáwí ọlọ́run gbogbo ohun tó ní láyé àti táwọn àrọmọdọ́mọ rẹ̀ ọmọ ní ọlọ́run máa bà gbogbo ẹ̀ jẹ́ lọ. ọlọ́àlùbáríkà nẹ́bù wa Muhammad ọlọ́àlùbáríkà nẹ́bù wa Muhammad ọlọ́àlùbáríkà nẹ́bù àwọn tó ti lọ́nu ọmọ ṣe káàdà bisimilayi kúrú wàllá. bisimilayi rahman rahim kul huwa allahu ahad allahu samad lam yalid wa lam wa lam àwọn tó ti lọ nínú jama markazi bisimilayi kúrú wàllá. bisimilayi rahman rahim kul huwa allahu ahad allahu samad lam habibullah itukur baba ṣe kàmá hmm. lè ní eh, jẹrẹ bisimilayi kúrò wàllá. bisimilayi rahman rahim kúrò wàllá ahad allah usamad ani abdulham yulad ani yakunla. baba wa yusuf al-arbaji hmm. eh, wọn ti dá wákà tipẹ́tipẹ́ lọ́jọ́ tí ayé ò tí ì bàjẹ́ jù báyìí lọ hmm. torí ayé bàjẹ́ ń jọ́ náà ni àmọ́ kò tí ì balùmọ̀ lónìí lọ́sẹ̀sẹ̀ balùmọ̀ tó bá ń gbọ́ bàjẹ́ ò balùmọ̀ wọ́n ní bàbá Yusufu àgbàjì máa ń dá wákà pé níjọ́ ni o wípé ilé ayé yìí kò tún dùn mọ́ láyéláyé bẹ́ẹ̀ kó yọ̀ sí kò tún dùn mọ́ láyéláyé ilé ayé yìí kò tún dùn mọ́ láyéláyé bẹ́ẹ̀ kó yọ̀ sí kò tún dùn mọ́ láyéláyé. sàǹpá yóò ti bàjẹ́ jọ́nà àmọ́ ńgbà tó di balùmọ̀ lónìí wọ́n ti rí ní tí ó ṣẹlẹ̀ lónìí látàn ọlọ́run gbogbo jàmáà tó ti lọ nínú rẹ̀ látọ̀rọ̀ bàbá àgbáyìí nínú sùmùràtò lè eh, àgbàjì eh, ọlọ́mùsàbà kẹwọn bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim wallahu ahad allahus samad lam yalid walam yulad lam yakun lahu gbogbo àwọn àfáàwà tí wọ́n ń bẹ̀ẹ̀bẹ̀ látòrí àfáàmì sheikh abdulwadi zubair al-gamawi àfáàmì sheikh kọmarudin ali mawakinola àfáàmì sheikh mashoori jibril ramadan al-amir al najil amiri bàbá wa sheikh muhammadu abibullah aramabdullahi alori ọlọ́run gbogbo tí ọba mi ṣe fún wọn má fi pa wọn lẹ́kùn ọlọ́run àmín ọlọ́run barika nabu wa muhammad bisimilahi inna a'tainaka. bisimilahi rahman rahim inna a'tainaka al-kawsar wasalli rabbika wanhar inna sha'aniya. bàbá wa sheikh mikael ojo alimatori wọn gbìyànjú púpọ̀ wọn ṣe dáadáa jù wọn ṣe dáadáa pin ìdíntọ́lọ́ ń bù wọn wọn ṣe fún mi kí n sálẹ̀ lálàáfíà bá sheikh mikael abdulaziz ọgbẹ eh, àti ní kọ̀rọ̀ tán múnú àti ní gbangba nítorí àlàáfíà yìí ọlọmọsà bá mi ṣe dáadáa fún ọ bisimilahi ilé ìlàfi. bisimilahi rahman rahim ilafi quraishin ilafi imrihilata shita iwasoif aliyabudu rabba hadha albayt alladhi yat'amahum min ju'in wa amanahum min qawl. a kì í náà tẹ́ná kan fún bàbá onínú orílẹ̀ kan sí sheikh mashood jibril ramadan al-amir al-kitwi bàbá ní bí mo bá dóde bí mo bá pàdé ẹni tẹ́mi lérò pé ń bá mi sọ̀ta bí mo bá kí bí mo bá sálámà sí tí ọba dáhùn máa fà á láṣọ kí ló dé tó ọ̀dà mi lóhun àfọ̀tátúkà ìwọ ni mò ń kí dáhùn sálámà torí pé rọ́dùn sálámì wà jìbò àfi kọ́ dá mi lóhùn kí n tó fi ilẹ̀ inú mi máa lọ fà á inú wọn mọ ni ìjà ló dé lórí ìdòwe gbogbo wọn mara wọn nígbà náà bisimilayi iná àti iná náà ọlọ́mọba nǹkan wọn jẹ́. bisimilayi rahman rahim iná àtọ̀yìnà kalkausar fàṣọ́lì lọ́wọ́ bí kàwọn ní haru iná ṣáà ní aka. orin òṣùpá àpàjẹ kọ̀ọ̀kan nù tí mo mọ̀ pé kinní kan ọlọ́run ló lè jẹ ọlọ́run ló lè pa ọlọ́run ló lànà ọlọ́run ló lè rìn kinní kan ṣe bẹ́ẹ̀ kò séèyàn nínú ayé yìí tí ò ní kú o tí kú dá isí kan bá mi kan tó ń sojo ṣé kú má pa yìí gangan ò ní kú ni. Hmm. èmi àti èyí orin orin kan adábòye arábí ni ohun nígbà tí Mandela kú Saheed Òṣùpá ń sọ pé <clears throat> Mandela Mandela tó lọ talẹ̀ lè fi wé ṣolóṣèlú ni àbí kílẹ̀ yìí rò àbáwọn tó ń jàfẹ́tọ̀ ọmọnìyàn ni èmi wá sọ pé ṣé wọn wá dáhùn tó lọ talẹ̀ lè fi wé ṣó ní mímọ̀ lásán ni àbí kí n lè yí ro àbí ànábì àdámọ̀ ta kọ́kọ́ yẹn ni. ojoojúmọ́ ẹran nígbà tó ń bẹ̀ láyé ṣé mo wá dáwọn yìí ojoojúmọ́ ẹran fi aya tì í kò mú kán mọ́ ìkan kì í ṣe ọ̀dàlẹ̀ o. ṣé ká dà. wọ́n bá tún wá pè kó wá sọ̀rọ̀ kò ní sọ àsọtán. So a tún wà máa fún wọn nímọ̀ràn o pẹ́ nìkan ìjẹ́kílẹ̀ ò fẹ́ ṣé wọ́n lè ṣe yẹn. Ah, ah. ẹ̀yin lọ́rọ̀ eléyìí ṣe rí Sheikh Adam Adibu. ibẹ̀ ló ti kọrin pé ẹ̀ ló ó pè fáwọn glo ni MTN ẹ̀ ló ẹ̀ ló o lè máa gbọ́ mi báyìí torí everywhere you go ah MTN MTN connection is the best òun ló wá ní bẹ́ẹ̀ ni pé ọ̀rẹ́ mi pè mí pè mí o ọ̀rẹ́ mi pè mí pè mí connection ò dáa pè mí sórí MTN mi ni torí mi ò gbọ́ ẹ tó gbogbo bó ṣe ń pè mí ṣùgbọ́n tó bá pè mí sórí MTN lọ́wọ́ kan ló máa ma gbọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ kedere wọ́n ní kéwù lọ nílẹ̀ yìí o wọ́n ní kéwù lọ nílẹ̀ yìí mo rí sọ. So ṣùgbọ́n kéwù ṣe tún kú o ṣèwádàmọ́ ló kú kéwù lọ nílẹ̀ yìí wà láì mọ́ ti lọ ṣùgbọ́n ọmọ tó fi ń sílẹ̀ táwọn ayé ń sọ àbíbù ṣùgbọ́n ọmọ tó fi ń sílẹ̀ táwọn ayé ń sọ mọ̀dírò ọmọ tó fi sílẹ̀ táwọn ayé ń sọ èèmọ̀ ni ṣé wo wá dámọ̀ ṣe bàbá gbìyànjú o ṣé wo wá dámọ̀ ṣe bàbá gbìyànjú ṣe rí láti mọ kéwù tó bàbá o kò nira ṣùgbọ́n ti lo kébí àfà wa gangan ní ìnira ó wá ní òní àgbẹ̀ lọ́rọ̀ oko àgbẹ̀rẹ̀ oko tán ó fọkọ́ pamọ́ ó ní ọ̀yin ọ̀la àgbẹ̀ lọ́rọ̀ oko àgbẹ̀rẹ̀ oko tán ó fọkọ́ pamọ́ bó bá wà dọ̀la àṣebágbẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tó sùn tí ó bá jí mọ́ ọkọ́ tàgbẹ̀ ń pa àmọ́ ni ó pa àgbẹ̀ mọ́ ọ́ kọ́lọ́n bá mi kẹ́ṣe o àlíyà lórí kọ́lọ́n bá mi kẹ́ṣe o àlíyà lórí. bisimilayi kulubala bisimilayi rahman rahim kulubala ahad allah usama amiyadu alamiyula amiyakula. naam orin tí a fún àwa orí ayé kọ yìí torí pé àyè ẹ̀kọ́ la wà nítorí àwọn tí ó máa sọ yí pé àwọn àfa ń kọ fújì wọ́n sì ń kó ṣùpá ẹ̀jẹ̀ ń lórí ẹ̀. nígbà tó bá bá làákà yìí mu ṣáárá àwọn orin lárúbá tá ń kọ yẹn èdè wọn làwọn náà fi ń kọ hmm. tẹ́ ẹ bá gbórin lárúbá mi tí lárúbá mi kọ́ láwọn orin tá ń kà hmm. ẹ wò pé a ah, èé ṣe hmm. ah, ah. irú tó sọ wípé kíní kan bí ṣíkín wàṣíkún ní ìdáná lámúyò àwálì ẹ má jẹ́ àtúwà nítù